الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع لا إلى يوم نلقاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله الله أشهد صلاة فانبي ومحمد صلى الله عليه وسلم أتمكي نكوكان ونيلي ní ibikíbi tí ohun wáyé lè máa dé wípé ẹ̀tún sí orí ètò yín ètò wa ètò albayan wasibian eléyìí tí ó ń wá sí etí gbọ́yìn ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nígbà tí aago mẹ́ta tó bá ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí àìní náà ló tún ti wá dé sí etí gbọ́yìn yìí kí kálukú wa káwọn nǹkan fìdílé bákan náà ni pé kí a fi ara balẹ̀ dáadáa láti ti gbọ́ àkọ̀tun ètò náà láti ẹnu fadilatu sheikh al-ustaz abdulhakim abdulrahim al hafizahullahu ta'ala wa ra'ah wa saddada khutah kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó bá tọ́ àwọn ohun sí ọ̀nà ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́ ètò náà falyatafaddal mashkura. alhamdulillahi rabbil alamin wa afdalu salati wa atammu الله ala al-mab'uthi rahmatan lil alamin muhammad ibn abdillah wa alihi wa man wala wa taba'a أشي الصلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى تي أو بدي kíkó lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé kí asọ́látù náà máa bá wọn ara ilé annabi àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà àkí gbogbo àwọn olùgbọ́ wa pátápátá pàtàkì jùlọ ẹ̀yin bàbá wa nílé àti ẹ̀yin ìyá wa àti gbogbo àwọn àlùfáà wa pátápátá tí a kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ wọn táwọn náà ń gbọ́ wa àti gbogbo àwọn tí wọ́n tún jẹ́ àwọn àlùfáà wa tí wọ́n wá mú wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gbogbo wa pátápátá òun náà ni a kí pé a tó kú akọ̀tún ètò lónìí àti ìpàdé tuntun lórí ètò albayan watibiyan eléyìí tí ó ń wáyé ní orí fara tí àwa náà tí a ti ń gbọ́ yìí àwọn àmì ọlọ́run allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí kìí ṣetán ọlọ́run tí kìí ṣetán nábì ọlọ́run dákun má jẹ́ kó tẹnu wa jáde ọ̀rọ̀ fẹ́nu àfọ oníwàásí òní máa ń dára bẹ́ẹ̀ ọlọ́run dákun má sọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ fẹ́nu òjò tí sì ń rọ̀ látàárọ̀ yìí náà tí ń rọ̀ káàkiri gbogbo inú èkó wá ń bì yìí dé gbogbo àwọn Ògùn sí ti kàràkàrà Ìbàdàn gbogbo bẹ̀ náà láti ń gbọ́ pójò yìí náà dé abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam bí bójú bá ń rọ̀ báyìí àdúrà tó ní àmọ́ sí náà ni pé Allahumma sayyiban nafi'a Allahumma sayyiban nafi'a Allahumma sayyiban nafi'a yíò nípa àdúrà náà mọ́ túmọ̀ pé Olúwa ojú eléyìí tí ń rọ̀ yìí mọ́ṣàbá wa ṣe ní èyí tí ó sì wá láǹfààní tí ó sì jẹ́ nǹkan tí yóò wúlò fún wa kó sì jẹ́ nǹkan tó ṣe pé yóò mú àlàáfíà bá ẹnìkọ̀ọ̀kan wa a rí ètò ètò wa ètò albayan ọ̀tìbíyàn níbi àbádé ní ẹ̀kọ́ tí a kọ́ gbẹ̀yìn òun náà ni ètò nípa Islam a ti já mọ̀ pé kókó nǹkan tí a torí ẹ̀ tá wálé ayé tá wá ṣe òun náà ni ká ṣètò Ọlọ́run òun náà sì ni ká ṣe Islam níbi àwa bá ọ̀rọ̀ dé níjòkó wa tá a ṣe gbẹ̀yìn òun náà ni pé ìsìláàmù tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gan-an ètò owó ní ń bẹ lórí ẹ̀ níbo ni ìsìláàmù ọ̀hún níbo sì ló ti bẹ̀rẹ̀ àwọn orígun tí ìsìláàmù dúró lórí àti ríbi establish ẹ̀ pé orígun márùn hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ ni káwá mọ mú àwọn orígun yìí lẹ́yọ kọ̀ọ̀kan gbà bá ti gbà pé ẹ̀sìn la wá sí láyé hmm. tá a sì gbà pé nítorí ẹ̀sìn yìí náà lọ́wọ́ bá ṣe dá wa tá a sì gbà pé Islam òun náà ni ẹ̀sìn náà tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ó fẹ́ ká ṣe ẹ̀wá rí islam yìí níbi tó ti bẹ̀rẹ̀ òun náà níbi gbólóhùn la ilaha illallah muhammadur rasulullah ẹ̀rí gbólóhùn yìí nìkan gbólóhùn la ilaha illallah bó ti ọra mọ́un kókó gangan nu níbi pé èèyàn fẹ́ ṣe islam kókó gangan nu níbi pé èèyàn fẹ́ jẹ́ mùsùlùmí ẹni bá ń pè rẹ̀ ní mùsùlùmí ẹni bá ń pàpè mara pòun fẹ́ ṣe islam àwa wonú ẹrú rẹ̀ àwa wo gbogbo àlámọ́rí ìgbésí ayé rẹ̀ àwa bá gbólóhùn yìí lára rẹ̀ á nírú ẹni bẹ́ẹ̀ kí ní ṣe àfà ìtara rẹ̀ ni ìkọ̀tí kó tó lè di pé yóò yanjú ó dìgbà tí ó bá tó ṣe àmójútó ìntànpè ní la ilaha illallah ẹ wá rí gbólóhùn yìí òun ni yóò máa jẹ́ nǹkan tá a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ lénìí torí pé kálukú wa náà la máa ń pàpè mọ́ra pé àgbà gbólóhùn yìí gbọ́ àìmọye nú èèyàn ni ó máa sọ pé gbólóhùn la ilaha illallah òun lèmi náà gbà gbólóhùn la ilaha illallah òun lèmi náà sì fi ń sin lọ àmọ́ gbà wọ́n tún máa fi kọrin àwọn gbà tá a bá wo pàpàpàpin ìgbésí ayé ẹlòmíì a rí i pé ẹnu lásán nìkan ní fi ń sọ iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ kò mójú kò gba nǹkan tó sọ yí pé òun gbà dáadáa ìdí nìyẹn ló fi jẹ́ pé lórí gbólóhùn la ilaha illallah òun náà ni a ti máa bára wa ní nǹkan lẹ́nu ẹ wá dí gbólóhùn yìí la ilaha illallah ẹja ọkọ̀ gbé báyìí pé gbólóhùn yìí ni kọ́kọ́rọ́ o tẹ́wọ̀n pé bẹ́ẹ̀ yóò bá rí kọ́kọ́rọ́ kò lè wọlé bẹ́ẹ̀ náà ni Islam bí ò bá sí kọ́kọ́rọ́ lọ́wọ́ èèyàn èèyàn ò lè di mùsùlùmí yóò sì lè máa ṣe Islam ẹni tí ó rí islam ṣe tá a sì sọ pé islam jòkó lára rẹ̀ òun náà lẹni tó bá ní kọ́kọ́rọ́ yìí tó ní lọ́wọ́ kọ́kọ́rọ́ òun náà sì ní gbólóhùn la ilaha illallah ẹ wá rí kọ́kọ́rọ́ yìí gbogbo wa náà la mọ̀ pé bá a bá fẹ́ wọnú ilé wa bá ti wà yìí àfi ká ní kọ́kọ́rọ́ lọ́wọ́ bí a bá fẹ́ ní kọ́kọ́rọ́ pé mo ti ní kọ́kọ́rọ́ lọ́wọ́ o kọ́kọ́rọ́ tí yóò tún máa fi sílẹ̀kùn ó gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́rọ́ tí ó bá kìnìún wa mu so kọ́kọ́rọ́ la ilaha illallah ẹni tí ó bá lo bí gbanú islam ó gbọ́dọ̀ bá bọ́lọ́hun ọba ti gbé la ilaha illallahu kalẹ̀ ó gbọ́dọ̀ bá mu bí ó bá ti bá a lọ olúwa ó kàn máa tan ara rẹ̀ ni gbogbo wọn pátátá máa ń níláyé òun náà ni máa ń léyìn níbi ayé tó wá délé ní tọ́làdú ti wọnú ayé táyé ò tiẹ̀ lówó kọ́rọ́ mọ́ láwọn agbègbè míì tó pé káàdì ló kù tá a máa ń lò káàdì tá a fi ń sílẹ̀kùn wa náà òun náà gbọ́dọ̀ ní kóòdì tí bá lè tẹ kóòdì tí káàdì yóò bá ní kóòdì tí ó bá ẹlẹ́kùn tá a fi sí mu èèyàn bá kírú káàdì náà bọ́bẹ̀ àfà kò ní ṣe kíni kò ní ṣiṣẹ́ eléyìí tí a fẹ́ kí ó ṣe ẹ wá dígbó lòun la ilaha illallah òun náà ní kọ́kọ́rọ́ ni tó ní eyín babaláàlú eyín kọ́kọ́rọ́ ni tóun náà ní kóòdù tiẹ̀ tí kóòdù yóò bá pé sí la ilaha illallah lára èèyàn ó kàn mọ́ tara rẹ̀ ni ẹ àkọ́kọ́ kóòdù ọ̀hún ni gbólóhùn ìpẹ́ afẹ́ gba gbólóhùn yìí a gbọ́dọ̀ ń ta afẹ́ gbà agbọ́dọ̀ ṣe kí ni àbá tábàbọ̀ tún máa ń ta fẹ́ gbà lábì mọ̀ pé ǹjẹ́ àwọn tí wọ́n ń kílèmù gbólóhùn yìí ǹjẹ́ wọ́n rí nǹkan sọ abọ́kàn fẹnu wí lásán ǹjẹ́ àwọn tó ń rí wí gbólóhùn yìí ǹjẹ́ wọ́n rí nǹkan ṣe abọ́kàn wí torí ẹlòmíì ń pariwo rẹ̀ lóòótọ́ àìmọ́ ẹgbẹ́ bàbá àti wílẹ̀ kan wípé ń bi àwọn èèyàn nígbà wọn ń pẹ́ mm. yorùbá ń

tí fi ń kọrin ní àwọn pé ìjẹ́ láìláìlá láwùjẹ ẹlẹgbójó ṣẹ́ẹ̀sì mọ̀túmọ̀ ń tẹ́ gbà hmm. ṣẹ́ẹ̀mọ̀túmọ̀ ń tẹ́ sì ń wí tọ́lẹ́lòmí ẹ̀rí jó pé láìláìlá láwùtán ìdàkejì opposite in tó tako láìláìlá láwù completely ó lẹ́ àmọ́ bá lọ́wọ́ rẹ̀ ẹ wà ní ṣe bí wọ́n lọ dá wákà ní ti gbé ẹgbẹ́ ọmọ ànábì àdúlé ká ọjọ́ tí wọ́n ṣe báyìí ẹ kò mọ̀túmọ̀ tó gbà á jẹ́ pé tá a bá mọ̀ pé a fẹ́ gbagbólóhùn yìí dáadáa ẹ̀jẹ̀ á mọ̀túmọ̀ tá a gbà. Hmm ẹjá sí kíni àfà ìtumọ̀ ń ta wá gbà wọn àfi ká gbàgbọ́ yìí rẹ̀ torí túmọ̀ rẹ̀ ó ń la wọn tí wọ́n takwa nẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam lánàá ìgbà táwọn mọ̀ túmọ̀ ń ta nẹ́bi wí náà fi alátakò sáà nẹ́bi pé a ah, ṣé ń tọ́ gbé wà rèé ah, àwọn ò ní gbà o àwọn ò lè gbélé yìí ó yé wọn débẹ̀ ni ṣẹlòmíì náà bóyá tó bá yé débẹ̀ a lè mọ̀ pé ṣé yóò gbà lóòótọ́ àbí kíni àbúrò ní gbà á wọ́n tó bá ti gbẹ́lẹ́ ilaha illallah ìtumọ̀ ń tọ́ ọgbà ní pé la ma'buda bi haqqin ìtumọ̀ tọ́ ọgbà nù la ma'buda bi haqqin ìtumọ̀ ń tọ́ ọgbà ní pé kò sẹ́ni tó tọ́ tó yẹ ká jọ́sìn fún kò sì sẹ́ni tó yẹ ká jọ́sìn fún kò sì sẹ́ni tó lẹ́tọ̀ọ́ tó ní ìwọ̀ tó sì jódodo pé ká jọ́sìn fún àfi tá Allah subhanahu wa ta'ala kí wá ní ìjọsìn tá fún ó ní gbogbo tó lòun bá yọnu sí tó lọ nífẹ̀ẹ́ sí tó wá béèrè lọ́wọ́ aráyé tó béèrè lọ́wọ́ ọmọ nẹ́bí adámọ̀ pé ẹ máa ṣe nǹkan báyìí fún mi òun ẹ máa ṣe nǹkan báyìí fún mi òun ẹ máa ṣe nǹkan báyìí fún mi nǹkan náà ti dìjọsìn tó ṣe pé ó ti di ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run tó wá dì ẹ̀tọ́ ọlọ́run nìkan ṣoṣo ẹ̀tọ́ ọlọ́run àwọn kankan ń bẹ tọ́lọ́run bá tí ọlọ́run bá béèrè rẹ̀ gbogbo tó bá ṣe ìwà nìkan ṣe mọ́ sí.

láì mọ iye ọ̀rọ̀ wa Muhammad sallallahu iye ń júwe fún wa pé irun wa tá a bá kí ọlọ́run gbọ́dọ̀ kí fún ó sì gbọ́dọ̀ jó nìkan ṣoṣo bá ti wá wí ń pààrọ̀ yìí bẹ́ẹ̀ náà ní ń pa àwẹ̀ ó ti bèrè àwẹ̀ lọ́wọ́ wa subhanahu wa يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم gbogbo àwọn àyà yìí ń júwe pọ́lọ́wọ́ ọba béèrè àwẹ̀ lọ́wọ́ wa adásípa àmọ́ gbà àwẹ̀ fún tani fọ́lọ́ọ̀bá òun àfi tani ó nìkan ṣoṣo tọ́ gbogbo tó wá béèrè lọ́wọ́ wa bá a ṣe jẹ́ pòun láàmọ́ kírun fún tójó nìkan tó gbà tó béèrè tán ìgbà tó béèrè àwẹ̀ ó nìkan sọ́rọ̀ là ń ṣe fún àwọn àjà ájì ìgbó béèrè ó torí tiẹ̀ láṣe ṣe ó nìkan láṣe fún zaka ìgbó béèrè torí tiẹ̀ láṣe ṣe ó nìkan láṣe ṣe fún àwọn nǹkan míì náà tó bá wá béèrè a gbọ́dọ̀ ṣe fọ́lọ́n ó sì gbọ́dọ̀ jẹ́ fún òun nìkan ẹja fún alákòjú àwọn nǹkan yìí ẹ̀rí pa àkànwí látàrọ náà ni ọlọ́bọ̀ Allah subhanahu wa ta'ala sọfà nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba nílẹ̀ àdínábì bá ń wí ìpé wà idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'ani falyastajibu li wa liyu'minu bi la'allahum yashkurun Allah subhanahu wa ta'ala ni wa idha sa'alaka ibadi ila annabi táwọn mi bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì ń pa èmi olúwa wọn á nì ní pé èmi ọlọ́run pé bò ní sọ pé fa inni qarib jọ́mọ̀ pé mo súnmọ́ wọn kódà bí mo súnmọ́ wọn dé ùjíbù dáàwàtà dáàì mo máa ń jẹ́ pé àwọn tán bá ń pè mí mo máa ń jẹ́ pé àwọn tán bá ń pè mí ẹlòmíì lè ní ẹgbọ̀n tó lóun máa ń jẹ́ pè mí kò sọ pé òun ká mọ́ pé òun àálò wá sọ bẹ́ẹ̀ ń bò mí ó ní ud'uni astajib lakum ud'uni ẹ máa pè mí ọlọ́run àtijọ́ tá a bá ti fẹ́ bùkátà pé á ilẹ̀ fún wa tá a láàmọ̀ pè jàmọ́ Allah ọlọ́run là á pè á sì gbà pé ẹni tá a pè ó tó wá promise wa pé òdì òun ni ẹ pè mí o bẹ́ẹ̀ bá ilé ti pè mí á stage ibẹ̀ lakùn èmi ọlọ́run bó dàn yín lọ a jẹ́ pé ń dọ́tọ́ lọ́run bá ti pè wá àwa náà gbọ́dọ̀ máa ṣe kí ni a gbọ́dọ̀ máa jẹ́ pè rẹ̀ òun náà máa jẹ́ pè wá ó sì jẹ́ pé òun nìkan náà la gbọ́dọ̀ máa pè so tóun bá ti pè wá àwa gbọ́dọ̀ jẹ́ pè rẹ̀ táwa náà bá ti ń pè òun náà ṣe kí ni òun náà máa jẹ́ pè wá ọlọ́run tó wá fẹ́ mú wa tán yányán kálómi tó àgbẹ̀ ń gbọ́ ọlọ́run ní a máa òun nítorí kí mi ó máa pè nǹkan mí lẹ́yìn rẹ̀ ni pé ìgbà àwọn òun bí ti pé ọlọ́run tó wá kọ́ wa bá ti pè òun ọlọ́run níṣẹ́ ẹgbẹ́ pè mí ni ud'u Allah ẹ máa Ar-Rahman falahul ọlọ́run mo láwọn tó da àwọn tó pọ̀ dáadáa mo ní àwọn tó rẹwà àwọn yìí òun náà ní kẹ́ fi máa pè mí ǹjẹ́ àwọn àyà ìkí ní júwe fún wa ń júwe pọ́lọ́hún ọba béèrè ká mọ̀ pé lọ́wọ́ wa bó ṣe ti béèrè yìí a jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ pé tá a bá wá fẹ́ mọ̀ pé òun àti ta ní onìkan ṣoṣo eré ọmọ ìyá mi tó bá lọ gba la ilaha illallah ọ gbọ́dọ̀ ní nǹkan míì tó mọ̀ pé mọ̀ ń jọ́ tí bẹ̀rù bá dé àfi ta ní ìwọ tó mọ̀ ń pe àwọn ìyá rí oṣù ń ga àwọn apanimọ̀ àgùn àwọn olókìkí òrò àwọn ọ̀sàlà sólò àwọn òṣòlò sálá àwọn ìyá rẹ̀ arúgbó aṣọ mọ́ balẹ̀ ah irú àwọn ìyàwó ní ọmọ ń tán pè ní gba aṣọ ni ah, aṣọ two hundred mímọ̀ ń jẹ́ gbà wọn náà kéèyàn wá rókè ní aṣọ ìkejì aṣọ ìkẹta aṣọ ìkẹrin ó fi wá rò lórí mẹ́wàá ibi ń wé lórí ibi ń wé lórí ibi ń rò lórí ọgọ́rùn-ún kìíní ó wá fi rò lórí ọgọ́rùn-ún méjì òdìdí igba aṣọ kò wá balẹ̀ ẹ̀kọ́ pé ọlọ́run náà tí náà ní kẹ́ ẹ máa pè má sì jẹ́ kí bẹ̀rù ẹnì kankan náà kó tún wà lẹ́mìí ràbí dání Allah sọ́rí bá ti nípa ọ̀gbọ́dọ̀ mọ́ kí àwọn ìyá ìyẹn lóbá ti wá sóyìn ni àmọ́ ah, kí àwọn ìyá kẹ́ àwọn ìyá tó pé kò sí tán lè ṣe fún yàn hmm. àbáyé tá a wà yíkọ́ ayé yóò mọ̀ sí dágbé àwọn ìyá tó pé àwọn ìyá àgbàlagbà tó yóò gbọ́dọ̀ tí aṣọ wọn mọ́lẹ̀ àwọn ìyá wọn ò dáná ni wọ́n ìyá tó bá mọ̀ pọ̀ ọmọ kéékèèké ó kọjá èé ṣe ti ń tẹ̀sọ̀ ọlẹ̀ tó sì mọ̀ pé àwọn ọmọdé ó kọjá mm. tó mọ̀ pé ọmọdé ò dá nǹkan mọ́ ń tiẹ̀ kò sí tó ọmọdé ò lè tẹ̀ ó yẹ kó tiẹ̀ lè wò pé torí àwọn ọmọ wọ̀nyí jẹ́ ń kaṣọ mi ńlẹ̀ ẹni ó ti tẹ́ aṣọ rẹ̀ lẹ̀ òun náà ń dọ́gbọ́n wákọ̀ ọmọ kan ò lè tẹ̀ mọ́lẹ̀ náà ni mm. ìwọ ò wá torí ìbẹ̀rù wọn tẹ́ ti dá àwọn èèyàn ah ọmọ kó bẹ̀rù àwọn ìyá òṣẹ́ mi púpọ̀ fa ọlọ́run tó wáyé kán máa pè wọ́n ètò ọlọ́run mọ́ àwọn ìyá òun lókùn tó wá bẹ̀rù ẹ̀rù ìgbà kódà bẹ́lòmí kan ti ń gbọ́ táwọn wí lórí rédíò ẹlòmí lè sáré wọ́n lè parí rẹ̀ pé ah, káwọn ìyá mọ́ gbọ́ kémi náà ń gbọ́rọ̀ àfà àti ń sọ páwọn ìyá òjẹ́ bá kan yìí mm-hmm. ẹ̀gbọ́n ó ti máa yóò ti máa gbà yóò ti máa gbà ọmọ ìyá mi fọkàn rẹ balẹ̀ kò sí ní tí ìyá tàn fi ọ ṣe lẹ́yìn ta ni Allah nínú tọ́lọ́wọ́n bá bẹ́ẹ̀ lọ́wọ́ wa rẹ̀ so ta bá mọ̀ pa fẹ́ mọ̀ túmọ̀ la ilaha illallah àti ká dúró ti báyìí mm. àti ká ti Allah subhanahu wa ta'ala. Full volume. Put it in our thing, till they look for us. Did you crack, crack, crack, crack, crack, crack, crack? Àti àtúpalẹ̀ àdí àná Mùhàmmadu Sọ́lá wà lẹ́yìn òṣèlú. Ẹ bá gbàgbé ọjọ́ Friday láago mẹ́ta kọjá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí rẹ̀ wọ́n wọ́n sí lọ fẹ́rẹ̀ fẹ́ láti máa pàdé Imam Abdulhakeem Al-Kutubi inshallah jẹ́ tuntun fẹ́rẹ̀ tó mọ̀ yóò ṣẹ̀ ní ẹ̀wò Al-Bayani wọ́n sí ní àrà orí rẹ̀ wọ́n wọ́n sí lọ fẹ́rẹ̀ wà. ọjọ́ wa ṣe. náà uh, adákọ́ ní ọ̀dọ̀ ọlọ́run bá wa ẹ a ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu gẹ́gẹ́ bí àlàyé wa tá à ṣe lọ pé bọ́lọ́run bá ti béèrè lọ́wọ́ wa ó ti di pé ẹ̀tọ́ rẹ̀ ni o níjọ́ tí wọ́n bá jí láàárọ̀ mọ́ lẹ́nìkan tó ọmọ pè mọ́ àbí tání ẹ mọ́ pòókò àlìjẹ̀nu mọ́ pòókò mọ́ pòókò ẹnìkan kan mọ́ wọ́n mọ́ má jẹ́ káwọn àfa àkún mọ́ tàn ọ́ fún láìla ọgbọ̀n ya jákèjáka ya ìlú ya dọ́bùtọ̀ ya ya ya ìlú ya ya ń kàyín ya karka tusi ó gbọ́ àwọn kọ́ bá ń kọ́ rọ́bẹ̀ ọ̀dán gbogbo ẹ̀ ó gbọ́ àwọn kọ́ tó ní òun ní wọ́lá olè asmaul husna àwọn kọ́ tó wọn lọ́hùn ọba dá púpọ̀ àwọn to tó wọn lọ́hùn ọba sì rẹwà púpọ̀ àwọn kọ́ tó lọ́hùn ní kí wọ́n máa pè o àwọn kọ́ tó lọ́hùn ọba sì ní kọ́ ṣé igbó lọ́hùn ọba ti wá béèrè ìrun náà wá ta ló nìkan láàmọ̀ kí fún yìí tó béèrè àwẹ̀ ta ló nìkan láàmọ̀ gbà fún yìí tó béèrè zakata ló nìkan láàmọ̀ ṣe fún yìí tó béèrè hajj ta ló nìkan láàmọ̀ ṣe fún yìí tó tún béèrè ká mọ̀ pé òun ta ló nìkan náà láàmọ̀ pé ó mọ̀ tún béèrè nǹkan míì olúwa ní wàlátà kọ́ fún hom. ọlọ́ni ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn ẹ má bẹ̀rù anybody ta ni kẹ́ bẹ̀rù èmi ọlọ́run nìkan ò ní ẹ má bẹ̀rù. irú bẹ̀rù wọn náà sọ ṣé bẹ̀rù bí kọ rí kí nìhun kọ sákọ èyí ò èyí ò àlàkọ́fù tọ̀ bí inú ò naturally a ti dá ọmọ nìyẹn lára pé bọ́ ọba ti rí àwọn kìnìkan irú òṣèkìnì kọ rí kí nìhun ní ìṣẹ̀kú bá ọ ẹ̀kọ́ rédíò níṣì ẹ̀kọ́ ṣe gíní àtẹ́lómi bá ilé rédíò ó lè mọ́ wọlé tó jò tí ó ti rédíò mọ́ ẹ̀kọ́ rí àbá kọ́ rí àmọ̀tẹ́kùn ẹ̀kọ́ ṣe gíní àṣà àwọn àmọ̀tẹ́kùn tẹ mọ̀ ní àwọn ọ̀bọ̀n mi wọn àmọ́ àmọ̀tẹ́kùn táwọn sọ gẹ́gẹ́ kọ́ wá rí adìjẹ àmọ̀tẹ́kùn kí lọ ṣe ọ mèrè pé ẹ àmọ̀tẹ́kùn rèé kí ni a ní ọ ṣàyèrè ẹ irú bẹ̀rù al-khawfu tabi'inu ìbẹ̀rù máa ń wá sára ọmọ ènìyàn naturally àmọ́ bẹ̀rù tá à ń wí ní ìbẹ̀rù kọ̀ gbà páwọn kan wọ́n lè ranjú mọ́ tó sì mọ ìyàgbẹ́ ọlọ́run má bẹ̀rù ẹnìkan kan mọ́ iru bẹ̀rù bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ ní ìrẹ́ mùsùlùmí òdodo kọ́kọ́ kan gbà pé wo bàbá ni ọmọ sun ọ́ si máa sun ọ̀gbọ́dọ̀ nílùú ẹ̀mọ́ ọlọ́run lè gbọ́dọ̀ bẹ̀rù wọn tá ní pé ń bẹ̀rù ayé nísìnyí dáadáa tó rẹ̀ ah, eh, ni eh, ayé yìí ò ṣe é lásán bí ọmọ ọkùnrin ẹ gbogbo àwọn nǹkan tí ṣètáàní kan kó sí wa lágbárí kálukú wa bẹ̀rù nísì wọn náà wọn náà mọ̀rú àdúgbò tó ń gbé na àdúgbò tèmi náà ń gbé àdúgbò tèmi àti ẹjọ́ ń gbé wọn táàjọ mọ̀ a bá wa aláǹtakùn mọ́ sábà takùn bẹ́ẹ̀ hmm. kódà nínú ilé ẹlòmíì aláǹtakùn atakùn bẹ́ẹ̀ inú ọ́fíìsì ẹlòmíì aláǹtakùn takùn bẹ́ẹ̀ ẹ inú ọkọ̀ wa tá ń gbé aláǹtakùn amọ́sẹ́gí àbótakò sẹ́ǹkù lélẹ̀ rẹ̀ ìwọ wá ń kọjá lọ wá forí kó wà láǹtakùn ọwá kó wàhálà sínú ìgbésí ayé ara rẹ̀. ọdún òwò aláǹtakùn ti á jẹ́ tọkàn ọ̀rá òwò aláǹtakùn bọ́mà nẹ́bí adámọ̀ bá fẹ́ atẹ́gùn lásán yóò jẹ́ òwò aláǹtakùn òwò aláǹtakùn torí ìbẹ̀rù àwọn àgbàta ní bẹ́ẹ̀ lórí ìgbà ilé forí kó wà láǹtakùn àbá ọlọ́run ló mọ tí ó fi rúbọ ọlọ́run ló mọ ilé tí ó kojúbọ̀ yóò kojúbọ̀ lé àwọn àfa ẹlẹ́bọ àwọn àfọ òkùrọ̀ pé wọ́n ti ná àwọn ayé ni okùn ayé ni wọ́n máa fi ń dèyàn ni wọ́n máa fi ń múyàn ni wọ́n máa ah ee ah yóò wá máa gbọ̀n yóò máa bẹ̀rù wà á lọ fi bá òwú aláǹtakùn tí ò tó dẹ́rùbọ̀ wá ń dẹ́rùbọ̀ ìwọ kóra rẹ síbẹ̀ o tó wá rí káwá fún òwú aláǹtakùn lẹ̀ tọ́mọ́ láwọn àgbà kan náà fi máa ń dèyàn àwọn àgbà ń kẹ́kọ̀ọ́ yẹ kó bẹ̀rù wọn àwọn àmọ̀ àwí àmọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí nísìn wọ́n wà láwọn àgbà kan bẹ́ẹ̀ àwọn mọ̀ làwọn àjẹ́ àwọn àgbà kan bẹ àwọn ọmọ làwọn oṣù eh, àwọn àgbà kan bẹ àwọn ọmọ làwọn ìyá kìnnì kan àwọn àgbà kan kí ẹgbọ́n tí wọ́n ti jẹ́ mo làwọn ti ń bọ̀ tán lókun lọ́rùn tí wọ́n náà ti jẹ́ àìmọ̀ àìmọ̀ ojú tẹ́ fi wò wọ́n ló jẹ́ mọ́ bẹ̀rù àwọn àjẹ́ àjẹ́bù àjẹ́ ó sì máa dẹ́rù bà wá ẹ dákun jẹ́ fún wa lápèjúwe kan eh, gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń gbọ́ mi lé ẹ̀yin bàbá wa tẹ́ ń gbọ́ mi lé ẹ dákun mo fẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ àpèjúwe yìí gbogbo wọn náà tọ́ ọmọ ń bẹ̀rù àjẹ́ ìwọ náà wá gbọ́ látẹ̀ ní mọ́ bẹ̀rù àjẹ́ mọ́ ojú tó bá fi ń wo àpèjúwe tí mo fẹ́ fún ọ yìí ojú ni mo fẹ́ kọ́ fi máa wo àjẹ́ látẹ̀yìn lọ ojú ni kọ́ fi máa wo àwọn àgbà látẹ̀yìn lọ sọjú bàbá kan bá ń bẹ lẹ́ẹ̀kúlé lẹ́yìn tẹ́ mọ́ ń bẹ̀rù ẹ̀ pé ah, tó bá ilé lọ́dúnmọ̀ ìyá aṣọ èyí ó sì máa ya ẹ wá gbọ́ àpèjúwe tí mo fẹ́ fún ọ yìí àpèjúwe yìí ni kíwọ náà kọ́ ọ máa fi wo gbogbo àwọn tán bá ti ń sọ pé kinní kan ni wọ́n o ẹ kìnì kan ni wọ́n o ẹ alágbára kan ni wọ́n o ẹ oníkìnì kan ni wọ́n o dákun bá ń farabalẹ̀ kọ́ gbọ́ lẹ́yìn àpèjúwe ó ṣe ní ká mọ̀ á gbàgbére insha allah àmọ́ kó ní kálukú wa ká farabalẹ̀ ká gbọ́ àpèjúwe kí lápèjúwe ọ̀ ẹ dákun jọmọ́ mùsùlùmí báwọn àjẹ́ ti rí rè lẹ́gbẹ̀ẹ́ olúwa wa àpèjúwe wọn rè ẹ dákun bá bá rí tíṣà lé ìwé kí mo pé tíṣà báwọn bàbá wa ti mọ̀ ń pè nù ẹ tíṣà tíṣà lè wé ẹ̀yin ìyá wa tẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá mi tẹ̀ ń gbọ́ mi lé àtẹ̀yin bàbá mi ọlọ́mọṣàjẹ́ pẹ́ fún wa lórí dáadáa báwọn àjẹ́ ti rí mo fẹ́ wí yìí tíṣà lè wé wa mẹ́gbà dání ó wá fẹ́ bá ọmọ lè wé wí ó fẹ́ fẹ́ gbà nínà ọmọ lè wé ìbẹ̀rù ọmọ màrí bẹ̀rù ò mu pé ẹgbà rèé hmm. mo dáràn lé ní kó tó wá lọ rèé já àwọn tíṣà kan tán máa ń burú mo rántí àwọn tíṣà kan táwa náà nígbà kéré jù báyìí lọ tá a bẹ̀rù wọn pé ee àwọn Mr Adesina ń kó bàbá ilé mú yàn ìyá dé ẹgbẹ́ dé kíní kan àfà kí Mr Adesina tíṣà nù ní Mr Adesina hmm. kí Mr Adesina wa mú ẹgbà dání ẹgbà pankẹrẹ ìwọ náà sì ti mọ̀ pé ohun èyí mẹ́gbà dání kó mọ̀ sí kíni búrọ̀ ti rí Mr Adesina ẹ̀rú wa ń bọ̀ ọwọ́ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ pé bóyá Mr Adesina lè forí jàn ẹ nínú ẹgbà tí ń bẹ lọ́wọ́ Mr Adesina àti Mr. Adesina tó mẹ́gbàá dání tí ń jẹ́ tíṣà nínú àwọn méjèèjì ta là mọ̀ bẹ̀ pé dákun mọ́ bínú. téèyàn bá rẹ́ni tó ń bẹ gbẹ̀yàn ká rágbé nǹkan ti ṣe làákà ọmọ yìí. Ah, ah, o oh, oh, ẹ̀yin àbá àtàjọ ń bẹ nínú sídìí òyà yín àfihàn ká mọ̀ barakallahu fi nínú àwọn méjèèjì ta là bẹ̀ tíṣà ni ẹgbàá mọ̀ ni ó mọ̀ fi nà wá tí ó dùn wá. ẹgbàá ò lè dá sẹ́sìn. Allah ẹgbàá ò lè ṣe kí ni Tani ni ó kọ̀ǹtú ẹgbàá tíṣà ni ó kọ̀ntró walillahil masalul a'la walillahil masalul a'la àpèjúwe ọlọ́run gbádùn tá a ń wé ìlọ o àmọ́ kọ́rọ̀ ni ó lè yáwọn ìyá wa àtàwọn bàbá wa láti mú wá báyìí ẹ dákun ìyá wa ṣé mà pé ọmọ tí ń bá ń bẹ gbá against tíṣà hmm. pé ìwọ ẹgbà dákun mọ́ nà mí hmm. ìwọ ẹgbà dákun tí tíṣà sì mẹ́gbà dání mo mọ̀ pé ìyá tó bá bírò ọ̀rẹ́ òpé ah mo dáràn ẹ ọmọ tòun ló wá ponú tó yìí ah níjọ́ mo ti bí ọmọ yìí mo ti sanwó kọ́ mo mọ́ gọ̀ ló padà wá gọ̀ tó yìí torí ọmọ ní gọ̀nù òbí tí ó mọ̀ pọ̀ mọ́ gbọ́n lòbí tóun náà bá rí i pé àǹgbà ah, ah, tíṣà mẹ́gbà dání tíṣà lọmọ òun bẹ ọmọ òun máa bẹ́ẹ̀ ẹgbà wálé ìlà ìlú masalù àlà ṣẹ́ẹ́rí àwọn ìlànà àjẹ́ èmi làwọn oṣó èmi làwọn ẹlẹ́bọ lóògùn àwọn bàbá kan tí mọ́ ẹrẹ́jú lẹ́kùn léyìn àwọn àfá ẹlẹ́bọ tọ́ọ̀dù pé àfá àmọ́dà ilẹ̀ àbẹ́kílẹ̀ pè wọ́n ó gba àfó oníkùnbí àfó onínàǹkàlí àfó oníjàlábí àwọn àfá àti ọmọ ẹrẹ́jú wọn àwọn àfá àti ọgbẹ́tọ̀ bá rí ìgbà ẹ̀rú ó sì mọ̀ bọ́ àtàwọn wòlíì èké sọ́dí gbogbo orú wọn mọ́ rí wọn bí ẹgbà títí àmúdání táwọn lọ lè gbé sípò tíṣà àpéjúwe nínú àgàdùn lọ mọ wá rolúwa wa gẹ́gẹ́ bí kíni bọ̀ tí ń rí tíṣà lẹ́ẹ̀kan sọ pé a nígbà tádánwò bá dé bọ láàrin ìwà tíṣà tẹgbà tá lọ́ mọ bẹ̀ tíṣà tó mẹ́ kiri dánù sọrí bí nǹkan tó bá dé tàjẹ́ kan bá ranjú mọ́ kọ́ wá ní à ah, ìwọ ìwọ tẹ̀wọ̀ ní tó sì ẹni tí kọ̀ǹtró rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ èmi ti mọ̀ ta ni kọ̀ǹtró àjẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ ta ni kọ̀ǹtró ṣó ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ́bọ̀ lóògùn ta ni ń darí wọn ta ló lè ní ìwà àjẹmọ́ jàjẹ́ ta ló lè ní ìwà àjẹmọ́ jàjẹ́ mọ́ ta ló lè ní pé kájẹ́ ó sagbára rẹ̀ ó yá kágbára àjẹ́sì mọ́ ìṣẹ́mọ́ ọwọ́ ta ló wà tí wọ́n bá ti wá mọ̀ yìí dákùn táwa ló yẹ kọ́ ọmọ pè ta ló yẹ kọ́ ọmọ bẹ̀ ta ló yẹ kọ́ ọmọ bẹ̀rù ta ló yẹ kọ́ ọmọ fọ̀mọ́ ta ló yẹ kọ́ ọmọ gbéga ta ló yẹ kọ́ ọmọ gbé tóbi sọ̀rọ̀ pé tíṣà lọ́mọ bẹ̀ ń jọ tí tíṣà bá mẹ́gbà dání ọlọ́run náà lọ gbọ́dọ̀ mọ́ bẹ̀ ń jọ táwọn àjẹbá láwọn dé ń jọ táwọn oṣó tọ́bá láwọn dé kí ni tọ́bá láwọn dé ẹjọ́ tí kí ọ̀rọ̀ yìí mọ́rẹ̀ dáadáa ẹnu bí lè ní ah ó dàbí bàbá àti ń sọ̀rọ̀ yóò dá nǹkan mọ̀ ẹ̀ adá nǹkan mọ̀ ẹ̀ àjọ ayé yìí náà ni ẹ àmọ́ gbogbo ẹ̀ làwa náà mọ̀ àmọ́jẹun tó sọ fún ọ ó lè ní ah bí afa yóò tí rẹ̀ ń tá jẹ́ tán rọjúmọ́ títí ń yàgbẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tí nínú àwọn àbíjà tó ìbá gbogbo ọmọ ń ṣe ẹ ẹ ń sọ rí ẹ dákun mùsùlùmí òdodo tíṣà bá fi ẹgbà ẹgbà àwọn rí tíṣà náà ló dúró yìí nínú àwọn méjèèjì tá lọ mọ wọn ó tún máa rò pé èèkó má tún kọlù lẹ́ẹ̀kejì tíṣà náà tún ni hmm. ẹgbà tó na tó fi na ọmọ ọmọ òun lè tẹ́ mọ́lẹ̀ kọjá àbí ò lè tẹ́ mọ́lẹ̀ kọjá ó lè bínú kan wà láìpò tó gbọdọ̀ gbé àwọn àjẹ́ àtọ́só sínú torí táwọn kan bá rọjú pé wò ọmọ arọjú ọwá ń tọ́ ara ọwọ́ àtọ̀tọ̀ wá ní pẹ̀tọ̀ ìwọ tó ní àwọn àjẹ́wò lágbára kankan wá lá ní ọmọ ọ̀tọ̀ sọ ní tàṣí fún ọ ìwọ mùsùlùmí òdodo wà dájú wọn pẹ̀lú ọjọ́ òun wọ̀ wò làjẹ́ ìwọ ò tó ní kan ní kémi ó yàgbẹ́ ẹni tó ní kí n yàgbẹ́ níta ni ọlọ́run ọba ni ó kàn lò wọ́n sábàbí lásán ni ìwọ ò yàtọ̀ sẹ́gba tí ń bẹ lọ́wọ́ ẹja tó dókè lọ́hùn náà الرحمن الرحيم الرحمن nọ́mbà ẹ kọ pé. Hmm. zero one three ọ̀rẹ́. Eh, zero one three. seven yóò fọ́sùn. malam. malam. The number wey they will call na down. Na that down. Zero eight one zero eight one three three three one three one seven two. Is it all? Yes sir. Let me let me be in case. Tọ́ba pk yẹ́ bí i kò put am for hand so that I know where I know. Okay.

gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti wá ń bá bọ̀ gbogbo wa náà rí pé agbègbè bí tá a ti wà báyìí nísìnyí pé nínú orígun márùn tí islam dúró lé lórí ọ̀kan náà ní la ilaha illallah wa anna muhammadan rasul láìnú ṣahadatu an la ilaha wa anna muhammadan rasul la ilaha la ilaha illallah àti kóòdù rẹ̀ ń làwọn àfáà àwọn tá a pè léyìn àti kóòdù láwọn àfáà máa ń pè ní ṣòrótò la ilaha májẹ̀mú tó di la ilaha illallahu ta'ala gbà ibi àwa wà ní pé ìyẹn mọ̀ túmọ̀ gbà ọ lè mọ̀ pé sọ́ọ̀dù ti la ilaha illallahu ni àbọ̀ nílé dúró tì í tó lágbègbè bẹ́ẹ̀ abẹ́ bẹ́ẹ̀ òun náà làwa wà ibi làwa dúró lè ní insha ta'ala láti lè fàyílẹ̀ ká gba ìbéèrè lọ́dọ̀ àwọn tí bá pè wálé وكرمه وعزه وفله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء الحمد لله رب العالمين أدعوك الله بارك في هذا الشيء صلاة فانا محمد صلى الله عليه وسلم abẹ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ àwọn ìmáàmù wa kí ọlọ́ọ̀bá kọmásálàì bá wa ṣe àlékún dáadáa wọn kí ó bá ṣe àlékún ìmọ̀ wọn àti ń rí wọn inú wa ti ń dùn kọlọ́run kó túnbọ̀ jẹ́ ká máa rí wọn lórí dáadáa sí i ní èlé tó kàn wáyé ni pé a máa gba ìpè wọlé so ẹni tó bá ní ìbéèrè kan sí ìkejì láti béèrè lórí nǹkan tó sọ ni àbí lórí nǹkan tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn kí ẹnìkọ̀ọ̀kan wa ká pè wọlé nọ́mbà tí a máa pè sí òun náà ni zero eight one three three three one three one seven two zero eight one three three three one three one seven two so nọ́mbà tí a máa pè wọlé sí nìyẹn síwájú kó tó di páwọn èèyàn máa wá máa pè ó ti ní àwọn ìbéèrè kan táwọn èèyàn kan ti fi ránṣẹ́ tẹ́lẹ̀ síwájú kó tó di àsìkò tá à ń ṣe ètò yìí ẹnìkan béèrè pé àwọn gbọ́ ok. ẹ jẹ́ àgbà ìpè yìí náà ṣàlùwà. náà. ẹ sọ pé nípa bóyá nǹkan àbọ̀ mi kan tọ́lọ́run kí wá sí.

ẹlẹ́nu ẹgbẹ́ wálẹ̀ lọ ìpàdé. Adẹ̀tún nínú àbí à ń gbọ́ kí wọ́n fàyọ ní ibi ìbéèrè yẹn sà? Mo ní mo ní pé lóòótọ́ àwa ìdá ní Ọlọ́run náà ni. Àwọn Hmm. Hmm. Hmm. ok ọ̀dà jazakumullahu khairan barakallahu fikum ah, oníbèrè ìbéèrè wọn dáa púpọ̀ ìbéèrè wọn ṣe kí mo wí àfa eh, ìbéèrè wọn ṣe rẹwà púpọ̀ wọ́n nígbà tá a ní gbogbo nǹkan ọlọ́wọ́ ọba ni ìyá mọ̀ rìn lọ́dún tí ń gbà mí àrùn ní òwò aláǹtakùn táwọn yóò máa di lójú títúbọ̀ sí pé kí ní mi ò jọ ok. الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته orúkọ mi ni ọláìwọlá àbẹ̀fàtà ìjọba ìpàdé láti ìlú state abẹ́òkúta. mo kí àwọn afọwọ́ afẹ́sọ̀gbọ̀n wọn kò wọ́rọ̀ kò yẹ ṣe. ọlọ́run jẹ́ kárí wọn pẹ̀lú dáadáa. balẹ̀ ká fi àwọn òwe tí àwọn tí wà àjùmọ̀ báyìí àwọn tó máa ń kóra ọjọ́ ní tó máa jẹ́ pé gbólóhùn láàrín ìlọ́lá náà ni wọ́n máa fà ṣé a lè fi agbọ́rin wípé àwọn náà bẹ̀rẹ̀ láàrín ìlọ́lá ní àkójọpọ̀ wọn àti pípé nígbà sọ́jọ́ dímọ̀ báyìí àtàwọn àyè ní àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì sàwùsàwù. torí àsìkò torí àsìkò torí àsìkò. Ah, barakallahu fikum ẹjẹ adáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ẹ àwọn ẹ̀dá gbogbo ẹni tí ó bá pè wọlé gbogbo àdúrà tí ẹ bá ṣe fún wa ẹ máa ṣe fún wa ní ẹlẹ́yìn ètò because ẹ rí ìṣẹ́jú kan lórí ètò yìí lásán ńlọnu o hmm. ẹ àsìkò sí pẹ̀lú wa gbogbo àdúrà à ní kéèyàn mọ́ ṣàdúrà fún wa àwa náà fàdúrà púpọ̀ àmọ́ ká dùn àwọn ọmọ lọ ní orí afẹ́fẹ́ ẹ wọ́n ní àléyàn lọ títì hmm. ìgbà tó wá ló wá forí kó o tara hmm. ìpínlẹ̀ ẹ̀yìngbà tá a sọ̀rọ̀ tíṣà tẹ́gbà lẹ́ẹ̀kan ẹ dákun tí tíṣà bá fẹ́ gba nọmọ talento nọmọ talento náà ta ló fi nira kan mọ́ ta lọ mọ́ sì mọ́ ẹbẹ̀ tán bá nìna lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ náà ni ọba forí kó gbogbo tábà lè forí kó gbogbo tábà lè wo ti tàbà gbà pé ń ṣe jọ̀mọ́ àmọ́ tí àwọn gbólóhùn kan bẹ tó lè wá protect wa kúrò níbi àwọn agbára àwọn èèyàn burúkú wọ̀nyí àwọn èèyàn burúkú àpèjúwe tá a mú wáyé gan jẹ́ àmọ̀ pé àwọn ń bẹ o hmm. àjẹ́ ń bẹ o hmm. oṣó ń bẹ o lẹ́bọ̀ ológun bẹ o àmọ́ wọ́n ń bẹ ní bíbẹ tá àgbọ̀dọ̀ bẹ̀rù wọn wọ́n ń bẹ ní bíbẹ tí ẹgbà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tíṣà bẹ́gbà ti ń bẹ lọ́wọ́ tíṣà irú bíbẹ bẹ́ẹ̀ làwọn àjẹṣe ń bẹ ẹgbà láwọn abẹ́rù ni àbí tíṣà tó mẹ́gbà dání bó ti rí nu di eh, ọ̀rọ̀ ah, àtìyànjú tán àfi dìbò dáadáa tó hmm. gbà wá tí àbáwá ní kí marhaban ẹ dákun ìbéèrè yín torí ọlọ́run. ìbéèrè mi ni pé kí ni ìyàtọ̀ níbi gbígbára lọ́lọ́run àti kádàrá àtàfọwọ́fà. yọrọ hmm. jazakumullah barakallahu fikum. gbólóhùn là máa ń wí ìjọ tá a bá rò pé kankan dẹ́rù bà wá ṣẹ́rí gbólóhùn kan bẹ̀ ká ti mọ̀ ká gbìyànjú àti ọ̀dẹ́ kọ́ àkọ́kọ́ ayatul kursi inú péjọ mọ́ a gbogbo nìṣẹ́ ni òun hmm. kí la wí yorùbá sì ṣe ń bì kan gbà tí yorùbá ó sọ̀rọ̀ yorùbá ní ẹgbẹ̀rún yàásìn kówó kí ni overdose ni yóò ah, kùrì sí yíò ayọ́ kan yìí kò sí tí ò lè wòsàn hmm. agbára ń bẹnu alukur'an agbára ń bẹnu bóni jẹmọ́ inú alukur'an tẹ́lẹ̀ nu ẹnu pé yẹn ké sí yìí lásán kò sí tí lè fi wò ọkàn nu ẹlẹ́ẹ̀kejì wá ni pé kúlẹ̀ àwùjọ bìrọ́bì nọ́ọ̀sì kúlẹ̀ àwùjọ bìrọ́bì fálákì aburú táwọn èèyàn mọ́rò pa àwọn ṣe ìṣọ́ra fún àtàbúrú táwọn ọmọ tán ṣe ìṣọ́ra fún súrà méjèèjì yóò protect wa mẹ́rin tí a bá ní míńsárì máa kọ̀lá kọ̀lá wá wí níbi àdúrà ń bọ àwọn aláburú ní ìsìnkú apáta ọlọ́run ṣàkábá ọlọ́run ṣàyẹta ọlọ́run ṣe back to sender ṣe ìwọ́ṣọ́gun kí wáyà náà mọ̀ jálù ọ lórí rí ájòwò ní ibẹ̀ lórí ẹ̀ oúnjẹ wo làá máa ń dẹ̀ kan ní oúnjẹ kí léyò oúnjẹ kí léyò mọ̀ wò pa sórí ẹ̀ wa àmọ́ tó bá ti kúlẹ̀ àwọn òbí rọ́bì fọlọ́kì kúlẹ̀ àwọn òbí rọ́bì náà sì yìí ti ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ mọ̀ protest rẹ pẹ̀lú rẹ̀ so àwọn nǹkan wọ̀nyí àtagbára àfojúrí àtagbára ẹ̀mí òkùnkùn gbogbo ẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta ní ó ṣe kí ni mm ní ọmọ sọ́wọ́ akó ń bẹ̀ ìdí rẹ̀ gbogbo àwa tá a bá ń wá agbára ẹja wà sínú alukur'an káwá lọ gbọ́njú gbólóhùn yìí náà a'udhu bi kalimati llahi tammati min sharri kí láti àbá أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق ká gbìyànjú àti lọ rí mọ́gbólóhùn yìí eléyìí máa jẹ́ nǹkan abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kó máa fi ṣe olùṣọ́ fún wa. àwọn abéèrè kìíní kan lẹ́ẹ̀kan pé ìgbà ta ní gbogbo ọlọ́run ọlọ́run ọlọ́run yìí ẹ kí wá ní ìyàtọ̀ láàrin ilé àti kínú àti kádàrá àbí àti àtàfọwọ́fà àti ànáwọ́rẹ́ ṣẹ́rí àtàfọwọ́fà o àti àfọwọ́rí o gbogbo ẹ̀ ń padà sábẹ́ kádàrà ń padà síbo bí ẹ̀ bá tún ní à bí ẹ̀ bá ṣe àdúrà aburú ó lè yẹ̀ fún èèyàn ẹ̀ àdúrà àta ṣeun náà níbo lòun náà tún padà sí abẹ́ kádàrà náà ni ọlọ́wọ́ bá ti kádàrà pé á lágbájá ọmọ lágbájá àáfà burú ìṣe hm? àkọọ́lẹ̀ nu àkọọ́lẹ̀ tá a wá kọ́mọ̀ yìí ó wá ní sábàbí pé àmọ́ òun ni ó fọwọ́ ara rẹ̀ fáńtì aburú yìí ṣe ìran kan nínú ìran kádàrá ìran mi ń bẹnu kádàrá pé aburú yìí ó ṣe o àmọ́ náà taburú yìí tá a gbà fi làákù ń bẹ èèyàn kan ni yóò jó ní sábàbí rẹ̀ kò ní jẹ́ pé òun ló fọwọ́ ara rẹ̀ so àti sábàbí àtàfọwọ́fà gbogbo ẹ̀ ń padà sọ́dọ̀ kí ni kádàrá yìí wá ń padà sọ́dọ̀ ta ní àní gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ nú ayé ọwọ́ ta ló wà ọ̀dọ̀ ta ni a mọ̀ wá sí ọ̀dọ̀ ta la mọ̀ padà sí ọlọ́mọ́sà mú ẹsẹ̀ wa dúró dáadáa ẹ wá làwọn béèrè tẹ́lú iye nọ́mbà ilé ìkọ́ná ni àwọn ìṣèjọ́ máa. ẹnìkan sọ̀rọ̀ pọ́n wá ní pé ọ̀rọ̀ kéèyàn fẹ́ yàwó méjì mẹ́ta pọ́n wá ní pé nǹkan tọ́lọ̀ ń sọ gan kọ́ ni pé kéèyàn fẹ́ yàwó méjì àti kó fẹ́ yọ̀kan ntọ́lọ̀ ń sọ ni pé kó kọ́kọ́ fẹ́ méjì lẹ́yìn náà kó tún fẹ́ mẹ́ta lè kó tún wá fẹ́ mẹ́rin lè kó máa jẹ́ mẹ́sàn-án hmm. pé tí nǹkan tí Ọlọ́run bá ń sọ. Ah, ìbéèrè yìí lágbára púpọ̀ ẹja dáhùn kọlù yìí inshallah wa dáhùn béèrè ah àsìkò tá ní oṣù kan náà wa alaikum salaam wa rahmatullah ó yẹ ṣọ́ọ̀tì ẹ̀ ìṣẹ́jú kan pé lókùtà ní ó yẹ tètè ẹ tètè sọ ẹjá mọ̀ gbàgbé ìrìnwọ̀n lórí ọjọ́ mi inshallah fún eh. eh, àwọn tábá ní béèrè táà láǹfààní àti béèrè ń sìn a lè sẹ́ndẹ̀ inṣàlá ta'ala tó bá padà di ìgbà míì a máa dáhùn ẹ̀ ká sẹ́ndì béèrè tábá ní sí orí 090 300 91921 090 300 91921 nọ́mbà ilé ìtàkọ́kọ́ pè tẹ́lẹ̀ yìí ẹ má jẹ́ ká sẹ́ndì kankan sí nọ́mbà stúdíò ni o tán bá pè àbẹ́ bá sẹ́ndì mẹ́sẹ̀jì sí 090 kò sẹ́ni tó máa dá yín níbi ibi ibẹ̀ yẹn hmm. so bóyá ibi tá a máa fi àdàgbèsè ọ̀rọ̀ sí. abẹ́lẹ́ ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa fún wa kó ṣàlékún orí fún wa kó ṣàlékún ọ̀la fún wa bí iznillahi ta'ala ó gbọ́ àwọn tí wọ́n ń pè wọlé kọ́ọ̀lù mi náà tó ti wọlé à ń lè gbá kọ́ọ̀lù mọ́ hmm. pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run àtàmọ́ pé kò ní máa pẹ́ táàfin máa ṣe wá ní láìbù báyìí bí iznillahi àwa bẹ́ẹ̀ lọ́wọ́n ọba àwọn olùgbọ̀wé ètò yìí ọlọ́mọṣàbà àsanwó dẹ̀sán lọ́rẹ́ àwọn tí wọ́n ná owó ìyàyà ńlá yẹ owó ni wọ́n ẹrú ọlọ́wọ́ bẹ́ẹ̀ yọ kan náà ni wọ́n pọ̀